إلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ọlọ́run àtọ̀rọ̀ àlékún ọlọ́run orin àjẹ́jẹ́ ọlọ́run fúnra wa. Ah, Ọ̀sẹ̀ lẹ́yìn àti àti ìpínlẹ̀ òǹkà pàtàkì máa rẹ̀. Ẹni yẹn ó sì máa ń lo ọ̀gá ìpínlẹ̀. free from blessing around. Wọ́n ní ìwé gbogbo kan náà wọ́n ti nínú gbogbo kan òṣèré nígbà mímọ́ mímọ́ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ Ìpàṣẹ àwọn ìmọ̀mọ̀ ní obìnrin ìgbà yẹn. Àwọn náà kò ní kí ẹnìkan fẹ́ gba ìsìláàmù náà. Ẹgbẹ́ ń bẹ̀ náà, wọ́n ní àwọn fẹ́ kó wáyà yẹn Ṣé wọ́n fi ìṣàmọ́lé fún wa ni? Ṣé? Pẹ̀lú ìdí náà.

bàbá mi ẹ̀sùn ọlọ́run ní fẹ́rin náà fẹ́rẹ̀ ní ṣúwà ọjọ́ tó túnmọ̀ ara ẹ̀yìn ẹ̀yìn náà lè dá sí náà pọ̀ ẹ̀sùn ọ̀tọ́lọ́mọ̀ ara náà ní pípọ̀ ẹ̀sùn ọkùnrin ọmọ yìí àbúrò yìí ọlọ́run tọ́lá àmọ́ bèèrè bèèrè lọ́wọ́ yẹn kí lọ rí ọ̀rọ̀ tí gbà sílámù níbi tí wọ́n wà ó ní bẹ́ẹ̀ ni àkọ́kọ́ òun fẹ́ẹ́ sọ̀tà ìjọ̀rẹ́ ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ àwọn onígbà àbùdàfáàrọ̀ lọ́wọ́ ìdàfáàrọ̀ lókè àwọn ìpínlẹ̀ àbùdàfáàrọ̀ àwọn ìpínlẹ̀ àbùdàfáàrọ̀ àbùdàfáàrọ̀ àbùdàfáàrọ̀ ìmúdìmọ̀sí òkú nǹkan ìdílé káńfà àti ìgbà ẹni nǹkan bí ìdìbò àwẹ̀ náà ẹnìkan náà wáyé láti ìsúnájẹ́ kìkì tó lọ́nà òbí mùsùlùmí láti kìkì báyìí náà náà àmọ́ òun ti yẹ òun wá sí jẹ́nẹ̀ yìí ó bọ̀ òun wá sí jẹ́nẹ̀ yìí ó lọ kàn wá pé òun fẹ́ gbà sí láwọn láti lọ rìn tó wọ́n ti òkìtì wáyà yẹn gbà lọ rìn àmọ́ kò sí fọ́lọ́ fún ìsìlámù rẹ̀ báyìí ọgbọ́n kò sí fọ́lọ́ fún ìsìlámù rẹ̀ Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn ìmọ̀ ni nítorí àbáfẹ́ máa ṣe kìí ṣe pé torí pé àwọn mùsùlùmí àdúgbò mi wọ́n ti ń ṣe rèé ewé lọ́lọ́run tó lẹ́sìn àti ẹni tó fẹ̀sìn rán ti ṣe Muhammad tó wọ́n ní kó ṣe so àti wọ́n ní kó tẹ́límà alẹ́kọ̀ọ́ ó ti wí alákọ̀ọ́kọ́ náà nù bá kú báyìí ó kọ́ lọ́ọ̀ fáànù báyìí rẹ̀ bá dá ní o lójú ẹni bí pé torí kí lọ́dẹ ti wọ́ọ̀kù láàmù àìmọye orí síbi lẹ́ti rí bí wọ́n ti lọ́mọ kan tó fẹ́ sáyà tó jẹ́ ìṣe òní jẹ́ ọmọ kan wá láìsí ẹ̀ wọn báyìí ṣe mùsùlùmí sórí èyí náà ni nínú ìgbà tí wọn dá ó sì ní pé àwọn ní àwọn ní èyí nǹkan o àwọn ń sọ náà ni tó bá yẹ kó torí sọgbọ́n ọwà sí síárì lórí ẹ̀ lásìkò rẹ bá tó báyìí àgbẹ̀rẹ̀ fún jẹ́ ó kọ́ lọ́nba mọ́ ìjọ tí wọ́n sọ̀rọ̀ ní ìsìlámù pé ẹni ìdí mùsùlùmí ó ti àníkòsò àfẹ́rẹ́ láìlá ilẹ̀ láwù wà sí àjọ àníyàn Muhammadu awásọ̀túnmọ̀ rẹ̀ fún ọmọdúnmọ́tọ́ wí. Tọ́lá ọkọ̀ ọkọ̀ ọkọ̀ jẹ́ Mùsùlùmí náà sí ọba wa ń bẹ̀ yìí, àwọn ẹ̀ka àkàbálẹ̀ náà bára tán wí ní ìtumọ̀ lẹ́sẹ̀ yí àwa ni. Gbogbo ìgbàdá ni ìtumọ̀ ìsámọ̀tàrà jẹ, ìtumọ̀ láìlá òye yìí o, ni wọ́n gbogbo ọdún ní gbogbo ṣé wú o, ìtumọ̀ láìlá òye àgbàtọ́lọ̀ ń fi ẹni kò ń gbẹ́ta padà wà sún náà àti sílẹ̀ ilé àwọn ìmọ̀ rẹ̀ ní dókítà wa gbọ́ yé bẹ́ẹ̀ ní iṣẹ́ wa ti wá ń ṣiṣẹ́ láyé láyé láyé ni wọ́n tako. àmọ́tẹ̀ tẹ́lẹ̀ ní ìbá wo nílé wa ìbá wo ara wa a sì gbẹ́rẹ́ a sì pààrọ̀ a sì ṣe láyé láyé láyé a sì sún náà kábí tá à ń tètè ìjàkó láyé láyé láyé wọ́n á ní kí mo láyé láyé sọ wípé ẹnìkan náà ẹnìkan náà mọ́ sí alhamdulilayi tó wá sí ìyá ló ti jẹ́ sí pé ẹni tọ́lọ̀ ọ̀rọ̀ láti pé nìyí lẹ́ ń pè ẹ̀yin ò pé ọlọ́run o jesus ló máa ń pè àkọ́kọ́ tó kọ́ wọ́n ti lákàrí ẹnu ẹgbẹ́ tó kọ́ wọ́n ti lákàrí ẹnu èyí tà sọ inú ọ̀run ọlọ́wọ́ torí pé ọlọ́wọ́ ní ìsìlámù náà táwọn sọmọ pé ọmọ tó yá ìjà ọmọ ìyá nìyá sí jésù ń sàn ju ìyá sí lọ sọ́wọ́n kan ṣe jésù àwọn tó ṣe lákàrí àwọn kan ní ìjà náà yóò bí ẹ̀mí sọ́wọ́n kan ṣe nìyá sí lákàrí wọn kó kó pọ̀ púpọ̀ àwọn àlàyé tí wọ́n lágbára gan kò ní yọ̀rọ̀ bọ̀rọ̀ àìsí ọlọ́ nìkan bá máa ń pè wá sí adó àmì ìwọ́n àtọ́ sọ ìtumọ̀ sọ wí ni pé ìrìkò síláàmù ẹnìkan nífẹ̀ẹ́ sí ìsìláàmù tó ti sọ́lá yìí ìlànà náà bìí gbogbo tó bá ṣe ń rẹ́ síta gba ìlú tó lọ́nà Pàtàkì àwọn àfá àtọ́ sọmọ sínú àwọn oníṣẹ́ iṣẹ́ àwakọ́ láti jẹ́ ìṣàmọ́ àwọn ìrántí àwọn ìrántí ẹni o. Ìtumọ̀ wà ṣe àbí Anna Muhammadu Rasulu Láìnà ìní sí ẹ̀sìn kan láyé àti jẹ́ pé èyí sọmọ sí náà lẹ́bi sí ìṣàlàyé fún wa náà ni. Sọ àfá àti di Mùsùlùmí. Àwọn alókọ̀ olóhùn ó ní Ibrahim olóhùn wù. Ibrahim olóhùn ó ní Ibrahim olóhùn Ibrahim olóhùn Kí lọ́wọ́ yẹ tẹ́lẹ̀? Olùkọ́ wà ló bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ee, Tómásì. Ìdáhùn ni ọ̀dẹ́nu kò wá ní. Ìdáhùn ni ìdáhùn tó ti bẹ̀rẹ̀. Ee. Aláàrùwà. Ó ní kọ́kọ́ mú jáde tó ń jáde gbọ́ ọ̀rọ̀ Kùhán. Ìdáhùn ló mú. Ibrahim bàbá àgbàgbọ́ ni ààrẹ ti díà rí tọ̀ ìwọ́n ìṣe ìdìbò sí nínú wọn á sọ fún pẹ́tọ̀ àwọn ìdáwó fún ìyá o láti ní àbúwọ́n dáwó fún ọ́n hmm. bí a ti máa ń ṣe nù tọ̀ ó wá pẹ̀lú ọ̀kan àbá Ibrahim ọwà ibi tí mọ́mọ́ fi mọ́ wáyà yẹn ibi tí ọlọ́kọ̀ọ́kọ̀ wọ́n fi mọ́ wáyà yẹn torí táwọn náà lè yọ nígbàtà ayọ́ sáfẹ́ ní ìfúfù ní ṣẹ́ṣà tàfẹ́ akẹ́nìkọ́ wúni àwọn lè níkọ́ wúni náà àmọ́ wọ́n ti sọ rízì táwọn ṣe níkọ́ wá sí ìgbà yìí méjì láì lẹ́sìn kí lọ́jọ́ àti lọ́wọ́ sáfẹ́ ṣe lẹ́sìn afẹ́kẹ́kọ̀ọ́ nù àwọn rí pé àwa la lọ́lọ́run fún láǹfà ní ilé ìsàmọ̀ rí ṣe tó bá wá sí ìgbà yìí yóò ràn lọ́wọ́ bẹ́bá ọlọ́dọ̀ wọn léṣe yìí ọ̀ nígbà ti jẹ wá kírun látẹ̀dún àmọ́ ẹni tó ń fẹ́ lọ gbọ́ wà sí kọtí dáyẹ̀ bàbá wà yìí rízìmù so ọkọ̀ gbogbo ọmọ tẹ́tí àwọn ìsí àwọn kálukú wa ìmìnà tẹ́tí àfẹ́ni afẹ́tẹ́tẹ́ ọ̀nà lọ́rọ̀ bá dúró ọ̀rọ̀ ìlànà ẹjú lọ́wọ́ wà sí ìlò náà so a máa ń kéwìn ìkànnù ọ̀nà tá a fi ń kéwìn òun yìí ọ̀nà mi tí wọ́n wà sọ pé ilé tí ń sára nígbà tí wọ́n bá ń lọ léèwé ọbẹ̀ láti bẹ̀rẹ̀ láti ẹ̀rọ àwọn abc àrí ọwọ́ abẹ́rẹ́ kéwú náà bẹ̀rẹ̀ láti alba tààtà tí wọ́n oṣù mọ̀ kéwú bẹ́ẹ̀ dọ̀lá fún ọ̀nà ìdúmọ̀ wà ìdúmọ̀ náà dúró àìsílẹ́sì bẹ́ẹ̀ àìsàn yẹn ló wà ní lọ́la nìsí bẹ́ẹ̀ lọ́la ní fásitì lọ́la lọ́wà nìsí ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run wọ́n wá bẹ̀rẹ̀ kéwù mẹ́fẹ́rẹ́ ní ẹ̀fẹ́ di àfá wọ́n wá gbé àfá fún lẹ́yìn wọ́n wá fi wọ́n wá fẹ́ sí àdúmọ́tò àfá kan bọ̀ ọ̀rá ọmọ níwá ìkìtì ń bọ̀ wá sí ìfọ̀fẹ́ ìsìsì òkùnjẹ́ bó ti jẹ́ méjì lọ́wọ́ lẹ́nu rẹ̀ a máa ń ṣèdá lẹ́kọ̀ọ́ yìí gbogbo alẹ́ sunday a máa fi gbogbo àwọn gbogbo alẹ́ jímọ̀ náà a máa fi ń yà yìí a sì tún máa kí jímọ̀ yà yìí tó kó máa tó tó wá bá fẹ́ kéwù àmọ́kọ́ kéwù lórí àwa tó wá fẹ́ kéwù ilé kéwù náà wà àwọn afá àlejò rẹ̀ àwọn afá àlejò rẹ̀ <laughs> tọ́lọ́ ọ̀sọ̀ ìyókù bá ti jẹ́ a máa yanjú rẹ̀ káàdì ká níyàn rẹ̀ ga ọmọ tó máa níyàn kí ni máa níyàn oúnjẹ tó yẹ fẹ́ẹ́ pẹ́pẹ́ wà fún síálẹ̀ pé àtijọ́ ó ti tán ọlọ́run sì rọrùn ọlọ́run fi àlùbáríkà fún ṣe rẹ̀ lé iṣẹ́ ìwé ló ń ṣe. iṣẹ́ ìwé lọ́kọ́ ọ̀kọ́ tán ó lóun parí nílò òun parí nílò tán ó tẹ̀ parí nílò tán. Ee? Ee, gbọ́dọ̀ gbọ́dọ̀ ọ́dún ni ẹ̀kọ́ wá kọ́ alúyọ̀tán olódà sọ́yọ́ kí n tọ́ ń sọ ní ó lásìkò ọmọ orí ló fẹ́ o ìtumọ̀ ọ́fún tó fẹ́ pé kọ́fẹ́ rú pọ́npọ́nmì kan fún ọlọ ọjà fọ́ta sàtàkó ọgbàgbà rẹ̀ lọ sí àtẹ̀ntẹ́rù ó ti rí àwọn ilé láti ọmọ fẹ́ fọ́lẹ̀ ọ́ tó fọ́ ọ́ tún náà kọ́ ni èyí ò dáa ara ń tí àwọn kọlẹ̀ nínú iṣẹ́ ọlọ́wà padà sí ọ́fàra jìyà ọ́fì ìpanú dáadáa ìwọ́n náà di ọ̀gá ọ máa là wọn lọ́wọ́ iye ní ìmọ̀fọ́ tó bá wù tó bá so i encourage you agbọmọràn kọlọ parí lọ́rọ̀ kan ọmọ ọlọ́dún kẹtẹ́lẹ̀ fún àpá àti ìdìbò oko ó lè fi wá oko ìgbẹ́rù náà náà Ààrẹ fámà, ààrẹ fámà by profession àbí ẹ̀ pé olóṣèlú so nta ọgbọ́n Ibrahim ọ̀hún lọ pọ́ sí náà ni wọ́n fẹ́ skéèjì sẹ́yìn kì í ṣe dání lọ kọ́ ní Èkìtì tọ́kí tí lọ subject ní ti lọ́kọ́ sí dáadáa ṣùgbọ́n ọlé freedom nìyẹn ṣùpápátá ní ti àgbàlagbà ní ọlọ́yìn ìgbà tí èdè ọdún méjì èyàn lọ́wọ́ gọ́ ọmọ ti dẹ́dà rú àwọn sọ yìí lẹ́yìn àgbo èyí náà tó wà sí o ìmọ́nù ọlọ́run sọ ilẹ̀ fẹ́ dáadáa ẹni wọ́n ti ẹ̀kọ́ ìgbẹ́lẹ́kẹ́ tó lọ ẹni ẹgbẹ́ àti ìdí ẹ̀dá tó lọ. Ee, akẹ́kẹ́ tó gbọ́dọ̀ nílẹ̀ rí. Àṣíwájú ìkáwọ́bà, àyà ọgọ́rùn-ún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ṣé àkàtí kọjá bẹ̀rẹ̀ bí ìṣẹ̀lẹ̀ àmọ́ kábẹ̀ láti bẹ̀rẹ̀. بسم الله الرحمن الرحيم السابقون الأولون من المهاجرين والأنصار نعم أما جانا في أوتو سلام والسابقون أوتو أغانون يا أهلالي شو أبو كوبا أي أهلالي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون والسابقون الأولون والذين

قال هو السابقون الأولون من المهاجرين والأنصار والسابقون الأولون من المهاجرين المشركين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه حتى يرون جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا كان لبئس القول العظيم Ọlọ́run ni wá sáàbì kú mẹ́lẹ̀ àwà lóòrùn. Nínú àwọn ayá tọ́lọ̀ ọba fi gbí ọlá àtàpọ́nlé táwọn sọ̀hábà ayà kan bẹ̀. Nínú àwọn ayá tí àwọn àfáà yìí, nínú àwọn àbùkù kan àwọn ọlọ́ni wà sáàbì fún àwọlú àwọn aṣíwájú wa tó bá ní àrùtàkà dìmọ́ náà àwọn tàbí náà tó rẹ̀rù ní lọ́lọ́ fún ẹ̀yìn o àṣìtàbí fún lẹ́yìn ẹ̀rí tàbí ní ẹ̀yìn o ní àwọn òtàkọ́ dìmọ́ náà ni ẹ̀sìn àwọn mẹ́tàkọ́ di nínú ẹ̀mí ìlú òǹlẹ̀kọ́ ìyàwó mẹ́mẹ́ o káfẹ́ àwọn àlùmọ́tàkọ́ di mú ilẹ̀ ti dí níláyé ọmọ àfọ̀hábù Muhammad àwọn tẹ́ẹ̀gbọ́rọ̀ yapa wọn tí ẹni àkọ́kọ́ ẹni àkọ́kọ́ àwọn sábẹ́rẹ́ ọlọ́run wà sáàbì fún àwàlúùn Ọjọ́ ni àwọn tí wọ́n kọ́kọ́ jẹ́ ni àkọ́kọ́, àwọn ẹni àkọ́kọ́ first eh, student nínú ìsìlámù yìí nígbà Muhammad Nínú àwọn tí wọ́n ṣe ìjírá àwọn mọ̀hàjìrú, òun làwọn tí wọ́n wá láti Mọ́kà ní Mẹ̀dínà. Ọlọ́run ní àwọn tá ń sọ yìí. Àtàwọn ilé àkọ́kọ́ tí wọ́n kọ́ gba ìsìláàmù ní Mẹ̀dínà, àwọn lọ́pẹ̀ ní àǹsọ́rù, àwọn ni wọ́n gba àwọn ará Mọ́kà, àwọn lọ́gbà alálejò láti kún wọn lọ́wọ́. Àwọn ilé wọn fẹ́ sọ fáwọn o ọlọ́wọ́ ní wọ́n ní ilẹ̀ Ọlọ́run ní àtàwọn tí wọ́n tẹ̀lé àwọn tá a sọ yìí, àwọn tó tẹ̀lé àwọn tá a sọ yìí gbé wọ́n tẹ̀lé wọn, wọ́n tẹ̀lé wọn, wọ́n wá ṣerú dáadáa táwọn náà ṣe ní o.

ọlọ́run wá bàbá wá pàápọ̀ má wọn wálẹ̀ bí ilẹ̀ sábà rọ́bùn. àtàwọn tí wá wá lẹ́yìn wọn nínú àwọn tó wá lẹ́yìn wọn láàrin ọwọ́ o nínú àwọn tó wá wọn gbogbo abẹ́ẹ̀ nínú ilẹ̀ bí ilẹ̀ sábà rọ́bùn. Àbáwọn ará ní ẹni ọlọ́run àkùkò tí ọkọ́ tó mẹ́rin sáwà, ó ti gbà táà náà bá ti dáadáa tẹ̀lé ọ̀rọ̀ sàádé. Àmọ́ ọ̀rọ̀ sàádé kò sí ìsánù fún tiwọn pé ó ti jẹ́ ojú jẹ́ wọn. Àwọn tó àwọn tó wá ti fẹ́ jẹ sọ̀hádà olóògbé ẹ̀sẹ̀sì ẹ̀sẹ̀gbẹ̀ ọ̀gbẹ̀sà lẹ́nu o wọ́n sì jẹ ẹ̀sẹ̀ àwọn tání àwọn sàábì àlẹ́gbẹ̀ Muhammad olóògbé tó kọ́ ẹ̀ ní ààrùn súnmọ́ pé àwọn tẹ̀lé ti táàbù àti súnmọ́ kékeré nìyí kò kó tó ọ̀nà à ń tẹ̀lé ti táàbù wà súnmọ́ aláfáàmì sálàf aláfáàmì àti Muhammad ó wọ́n tó lè bẹ̀sẹ̀ lọ́wọ́ àwọn tọ́lọ̀ wọn yọ ọmọ sí àwọn ẹni àkọ́kọ́ ọlọ́run sí yọmọ sí wọn àmọ́ tó ń sàwọn nìkan ọlọ́run yọmọ sí àwọn tọ́lọ̀ wọn lẹ́yìn tí wọn náà ọlọ́run yọmọ sí wọn tọ́lọ̀ wọn lẹ́yìn tí wọn náà ọlọ́run yọmọ sí wọn àmọ́ kọ́lọ̀ tó lè yọ ọmọ sáwọn tọ́lọ̀ wọn lẹ́yìn tí wọn ọlọ́run bèrè ilé ti bèrè ìlú dáadáa táwọn sábẹ́ ti àdúgbò ti gbára jọ wọn ni ó. Àwọn sàábì ìyá Jẹ́gẹ́rẹ́lẹ̀ ní Muhammad. Ààrẹ ya ọmọ bẹ́ẹ̀. Torí pé ọlọ́run ọba mọ sí ìfẹ̀lẹ̀, tí wọ́n bá mọ̀ fún padà yà fúya ní kò ní sọ kọ́dá. Ǹjẹ́ tó kọ́ màkà? Àti yáyà mí ìdẹ́rù tí rè yí. Kọ́dà ń gbọ́ nígbà tí káàf tó ka ìjà ó lẹ́nà níbi ni wọ́n ti gbọ́ àwọn ẹlẹ́gbẹ́ gbọ́ ó lẹ́yìn tí mo dé bẹ́ẹ̀ ó ní kọ́dà ìní jẹ́ ọkọ̀ lọ́dọ̀ mi ìní jẹ́ ọkọ̀ nílẹ̀ kọ́dà kọ́dà bẹ́ẹ̀ nìkan lẹ́yìn bájọ́ ti dé ìran tẹ́jọ́ gbọ́ wọn ó sì kó wọn dé bẹ́ẹ̀ wọ́n sì kà fún un níjọ́ lọ́wọ́ gbọ́ pé ní ah, ọlọ́run fẹ́ràn àkúkọ̀ والسابقون الأولون أنا قاعد أنا أتاك من علامة الأولى من علامة الإيمان من علامة الإيمان لا أنتم بأنه إني لن حبهم هم لا حبه أي هو أصحاب محمد أنتم بأنه إني لن أقول لكم مثل أصحابه ومن أصحاب النفاق أو ومن علامات الولد النفاق إن كان كده منافق يعني أصحاب معنى أصحاب يعني أصحاب معنى جنبهم oníkọ́ kórìíra àwọn sàájú àlọ́bà màmá oníkọ́ máa sọ̀rọ̀ àìjá nípa wọn oníkọ́ máa sọnù yẹpẹrẹ ọwọ́ àtijọ́ ọkọ̀ máa sọ ń gbangba àwọn oníkọ́ àwọn sàájú àìjá o ànábì ìjọba wọn ṣe tán wọn lé ànábì náírà ìfẹ́ sí wọn wọ́n ní bẹ́ẹ̀ kí kan náà sàbí àtàbí àwọn méjì àmọ́kàjù kan lọ lọ́wọ́ tó ẹfà sáàbì nínú àsáàbì kú lẹ́yìn àgbàlì àgbàlì ẹgbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ àwọn méjì nígbà tó náà sàbí àdẹ́bí àwọn tó máa ń gbàtí láàmì lẹ́yìn ọ̀sáwọn ẹgbẹ́ ṣọ́rọ̀ sí خالد بن bin Walid الله Allah ta'ala anhu ó bú sọ́ọ́bà kan ní ìrìnlẹ́tí ọfẹ́ ìrìnlẹ́tí ọwà tó bí ó bú àníbìkà gbọ́ ni ó bí àgbàmọ́ gbọ́nà àwọn ìgbà tí wọ́n lókà sọ̀rọ̀ tó ìdájí ni àníbìwá gbọ́ àníbìwá wọ́ mi láti omi lọ ẹmọ́ ìdánwò wò mọ́ ìgbà ó sọ àṣọ̀háàbì tàádé ní ẹni àkọ́kọ́ tàádé rẹ̀ kejì àwọn àfáà ní pé nítorí ti tàádé tí ó lójà lérò àwọn àwọn àlúlẹ̀ mọ̀hájì ìrúlẹ̀ yìí à ẹmẹ́bẹ̀rẹ̀ mọ́ torí ti tàádé ní kàrínà ẹ́ kọ́ọ̀lù ìdílé tó gún tàádé ní onílátẹ̀ tó àṣọ̀háàbì Gbogbo ọmọ ìpadà ń sọ ń gbogbo ó ní àwọn ẹni àkọ́kọ́ yìí, iṣẹ́ ti wọn, òfin wọn ti wọn, ó rẹ̀ sí ti wá o. kọ́bà àwọn sàádọ́ta àdìbẹ̀tẹ̀ náà ọlọ́run láwọn tó jẹ́ sí pé tí wọ́n fẹ́ gbà síláàmù tí wọ́n gbà mú kọ́bà ìfàtẹ̀hẹ̀ ààlé ti àwọn tó gbà síláàmù bádà ìfàtẹ̀hẹ̀. Àwọn àwọn tó bá wọn bá wọn akànlẹ̀ lókọ̀ọ̀rọ̀ sáadé nígbà tó máa ń búta abé kan tó tán sílẹ̀ fún sáadé kankan máa ń búta àti àgbà ní ń dábì àwọn láti pé àwọn táàtọ̀ ẹ̀gbẹ́ táàgbé kankan sáadé àgbẹ̀mọ̀ bí adá akájúkẹ́ nìyí nígbà tí bàbá bàbá tí ń sọ fún àbúrò pé mọ́lẹ́gbọ̀n rẹ fún àbúrò tí ń bẹ láàrin mọ́lẹ́gbọ̀n o tó bá rí ẹgbẹ́ rẹ fún ọ̀rẹ́ fún ojú mi ní ń dábì àwọn láti pé èyí tó lẹ́tẹ̀ lẹ́gbẹ̀rẹ́ fún awọ àlúnẹ̀ nígbàwó

أولئك أعظم درجة من الذين أرادوا بالبعث وقاتلوا Ọlọ́run ní ẹni òfin orí ra wọn ojú méjì lẹ̀ ṣe rí. Báwọn náà lẹ́nu ajẹ́tẹ̀ fún. Àwọn tí wọ́n wọ́n lọ́wọ́ wọn nínú ọ̀sán lọ́wọ́ ọba ó tó jagun iṣẹ́ ni wọ́n ṣe ẹ̀ẹ́lẹ́tí ẹ̀ẹ́lẹ́tí kò tí wọ́n wà lọ́dọ̀ ọlọ́run ní àwọn tó wá lẹ́yìn wọn náà táwọn tó wá náwó fún àwọn jagun ṣáájú àwọn náà àmọ́pọ̀ أولئك أعظم درجة Àwọn ọjọ́ ìsọ̀ yìí, ìpè tí wọ́n wà lọ́dọ̀ ẹ̀lọ́ oṣù tó lọ, àìríṣẹ́ àbẹ́ sí o, àwọn àfáà ní pé ọlọ́run ti yọ́nú sáwọn sàárẹ́ pẹ̀lú ayé yìí. Nílẹ̀ bá bú sọ àbá pẹ̀lú tá a sọ yìí, yóò rí fífò ojú ọlọ́. Torí, ìtọ́jú ni mú fún ẹ̀rí fífò, ìtọ́jú lè fa yóò sọ fojú ọlọ́ nítorí ẹgbà tó ń káwẹ́dì ti bínú ọlọ́mọ ìbínú o àmẹ́bí bínú pé sọ̀ábà kan bú sọ̀ábà àmọ́ àgbàdàdé ni àìbú sọ̀ábà o tó bá ti lọ́tọ́ bá ti wà wà sí kan tó ọdún táwọn tí wọ́n ń yẹ̀yẹ́ ń bẹ́ẹ̀ àwọn sàábì àmẹ́bí ni mo fọlọ́ bíọ́ nígbẹ́ o ọlọ́run lọ kìlọ̀ fún wa bẹ́ẹ̀ tó bá wà láwùjọ kan tó yẹ pé wọ́n ń fi ọ̀rọ̀ náà wọ́n ń wá kúrú náà wù bẹ́ẹ̀ ọlọ́run fà láyà tẹ́kọ̀ọ́ ọdún máa ọlọ́run kú ń bẹ́ẹ̀ máa ń jòkó pẹ̀lú wọn torí pé bá jòkó pẹ̀lú wọn erigbó kan yóò ọlọ́run parí pọ̀ ni wọn náà di munafiki nù omi ní ọlọ́ha jẹ́ ẹ̀rọ munafiki wal kafiri jahannama jami'a nínú àwọn àyà tá a gbá wọn sọ̀hábà wọ́n láyè lọ́dọ̀ ọlọ́run lórí sẹ́ni àbùkù òun láyà yẹn ọlọ́run ni mo fi yẹnu sí wọn àwọn sì yẹnu sí mo fún wọn àwọn àfà wọ́n lé ayé àyè ń sọ gbogbo àwọn sàájú ànábì ọmọ àlùjẹ́nà ni wọ́n àwọn àwọn náà nípò ni nínú àwọn sàábà yìí nínú àwọn àwọn ń bẹ àwọn tí wọ́n bá ṣe à tó di wọ́n bá ṣe àwọn ẹ̀rí àwọn ẹni àwọn ẹ̀kọ́ nínú àwọn sàábà ju àwọn tí wọ́n lọ àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ tó ti bẹ́ẹ̀ ẹlọ́ ni wà á dàlà hún gànẹ́ẹ̀lì ìtẹ́rìsì ìtẹ́rìsì ẹlọ́ ìjọ ọ́pẹ́bẹ́ẹ̀kọ́ ẹlọ́ ni mo ti pìrìtì àfẹ́rẹ́ mo ti pẹ̀pẹ̀ kalẹ̀ fún àlùjẹ́ Àwọn bọ́wọ̀ bá gbọ́rọ̀ fún ara rẹ̀ nígbè ọlọ́mọ àlùfẹ́ náà ẹnikẹ́dẹ̀ rí wọ́n nínú ká gbọ́. Kọ́rọ̀ lẹ́yìn rẹ̀ fún kéjì sí, ọlọ́run sí àyà sí sí, àyàjọ́ fún yà fún àlẹ́yìn rẹ̀ fẹ́rẹ́ kú, gbogbo ọmọ àwọn ti tẹ́kọ̀ọ́ kí àwọn náà tó lóore nígbà tó tẹ́jọ gbárí ilẹ̀ àwọn fẹ́ẹ̀tì ilẹ̀ ni nínú wọn bá ń sọ fún wọn báwọn bí sọ fún wọn lórí ahọ́n rẹ̀ ó ń jẹun náà sọ̀rọ̀ ó lẹ́yìn ipò àlú mọ́sàṣà ò nítorí wọn wù ní ọmọ ẹ̀dánwò ọlọ́run ló jẹ̀ fún wọn olóyún fáwọn kan lórí

wọn ò ní sí anábì kankan sí ìkẹkẹ àwọn tí wọ́n tako sunu anábà Muhammad sallallahu alaihi wa sallam àní wọ́n ti kó ti mọ́ rí àfáà yìí ni ó ti wá àtúnyà ni o àwọn èèyàn burú dé àti èkó ni o ìwé náà ti wá àti táwọn àwọn èèyàn náà kú ọ ẹ ti gbọ́ ó ní àwọn ọkú ọ ṣé mo ra mùsùlùmí lẹ́yìn ọ̀hún.

ó wá gbé lẹ́yìn ọkọ rẹ̀ ó wá ya fọ́tò ó wá mú gbòòrò ní ọwá fi gbé ó wá sọ sí àríwá yìí tó sọ sí ìka sọ sí wọ́n ti tẹ́wọ́n náà ní tó ti lè jáde báyìí lọ sí wọ́n ti ládùúgbò mi ó ń gbèkú lẹ́yìn ọkọ lẹ́yìn fọ́tò ìgbòòrò báyìí àwọn ìṣe pé pé dáre báyìí ó sọ sí ìka báyìí ìkan lọ báyìí kó sí ẹ̀ ìyàwó àfáàgbà fáwọn ilé ìjẹ wọ́n jẹ mùsùlùmí ọwá ní káwọn olóògbé tàkù jáàbù àwọn ẹni ẹnìkan ní tó ọkùnrin sì gbàdé báyìí torí nǹkan ìjàmbá látàrí orí gbé ah ó ń ṣe bí àbábọ̀ pé òní ìjàmbá náà pọ̀ yìí lọ́wọ́ kọ́ ló máa sanwó òṣèlú náà kí sọ̀rọ̀ àfà yìí náà ẹnìkan fún fókè ìyàwó rẹ̀ wá padà ẹni ìyàwó rẹ̀ jírí ìyàwó àfà ìyàwó ọdún náà di mùsùlùmí yìí náà àwọn mùsùlùmí náà jẹ́ jáde gbé ìlú fọlọ́mbúra wọn ò lè bá ọkùnrin afọ́tò báwọn àwọn mùsùlùmí àwọn jádùgbò yìí wọn ò lè bá ọkùnrin afọ́tò bá bó ṣe ìjábọ̀ fara sí ìlú bó ṣe ọjọ́ ìlú ẹgbẹ́ tó jáde nílé ẹgbẹ́ tó bọ̀rọ̀ nílé yóò ti ṣe rí kò ní fi àwọn nílò ilé ìkẹta fún ìlà kò bọ̀ ọ̀pẹ́ fún ọdẹ nígbà wọn tún fi àwọn fún àti ìrẹsì ìṣẹ́ sáwọn ọ̀tọ̀ mẹ́tẹ̀lẹ́rẹ̀ tàbá ní kò sí ìjábù ní ẹ̀sìn tó bó ṣe kẹ́ ìrọmọ ayé lónìí àwọn kírísẹ̀ tó bá jẹ́ Yorùbá wọ́n ti mọ̀ múra báwọn mo ti mọ̀ yá kan ìrìnlákọ̀ rẹ̀ bọ̀tẹ̀ ní mo ti mọ̀ yá rẹ̀ ní ìbéèrè iná kírísẹ̀ ni wọ́n sì gbogbo orin náà ó ti báyìí bí ilé ayé àfáà ṣe fẹ́rẹ̀ òní domi ẹ̀rọ bá ti láàmù jẹ àwọn ọ̀nà ti fi mo àti ìgbéyìí ọ̀rẹ́ tí wọ́n pàrọ̀ bọ́ọ̀ kí ẹ máa sọ àwọn kí ẹ máa sọ àwọn lẹ́yìn àwọn lẹ́yìn láwọn sọ ìdájí tàbí ànábì tàbí ànábì àwọn tọ́lọ̀ wọn fi yọnu sí wọn ọlọ́ọ̀lọ́ ni ìyọnu nìkan kọ́ ọlọ́ọ̀ ni mo ti mo ti àkàlẹ̀ fún wọn ní bá lè fẹ́ náà. ebi wọn sọ nìkan ni ọlọ́ọ̀ nìkan ni. Ọlọ́run wa ọlọ́run wa ọlọ́run wa sànù wa. Ọlọ́run wà sáàbì sílẹ̀ awọ àwọn ọkọ̀ ti dájẹ́. Bọ́ọ̀ bá ní wà sáàbì sílẹ̀ àwọn ọlọ́wọ́ látọ́ bá nìtì, àwọn olóòrùn ní ẹgbẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ bí àwọn àbá bá rí àwọn àbá wa, kọ́lá wọ́n dàpọ̀ àwọn àwọn àwọn dàpọ̀ rẹ̀, àbá àdókò tó kan, ẹ̀sọ́ tọ́lọ wí, ọlọ́run wà sáàbì sílẹ̀ àwọn àwọn náà, àwọn tọ́kọ́dá ilẹ̀ bá sí àwọn tí lè bá wúre àwọn tí bá wúre rẹ̀ àwọn tí lè bá wúre rẹ̀ Ẹ̀yìn ẹ̀lẹ́ ìpàtà ní ẹ̀rọ. Àwọn ọmọ ọmọ ọmọ títí wá. Ọkọ̀ lẹ́rẹ̀ pẹ̀rọ, ẹ̀ẹ́ ti dáadáa jẹ́ wọ́n ní. Ẹ̀yìn ọmọ ọmọ ọmọ ترون ذلك ń bẹ́ tí mo pèsè kalẹ̀ fún ọtí fi rántí. Ọlọ́run ìlú jáde ń bẹ̀ àwọn ìdámẹ̀rẹ̀ wọlé. بسم سبحان الله سبحان الله ذلك الفوز العظيم ذلك ولا لا ولا لا سوى الجنة العظيم الله يكتب الجنة àti bàbá ti lẹ́láyé kò túnbọ̀ ti ṣe wọn náà jèrè àmì ìfẹ́ jẹ ọ̀rùn mọ́tò àwọn tí wọ́n jèrè tí wọ́n ra mọ́tò èrè tó ti jù tọ́ bọ́ọ̀ ti jẹ́ pé òótọ́ jẹ́ kò rí ọ̀rà pípé kọ́ lé àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣòwò tí wọ́n fi ralẹ̀ tí wọ́n fi kọ́lé kìí ṣe ètò tóbi ni wọ́n jẹ́ àtúbọ̀ bá tẹ̀ ilé rà kan tó bá tẹ̀ ilé kan rà Àmínà wá sí ọlápàá ọwà lùgbẹ́ náà dáálítà lùfọ́ òfin àwọn Ìrìnà láni. Àmọ́ tó fíra ń pèrè lónìí tí a ń pè lórí lórí jẹ̀mọ́ a ti fi àjò yàrá mọ́tò ìtànkù lẹ́nu ara nù ìnira ilé àdìjọ́ ìlera ńlá nítorí lórí ẹ̀kọ́ bá yẹ́kọ́ lórí jẹ̀mọ́ àwọn tàbí ànẹ́lì jẹun tí ẹ máa ń wa ní sí gbogbo ẹ máa ń fi mú tàbí ànẹ́lì tí ìbá fi lè túbá bí ọ̀nà ọlọ́run bí ọ̀nà ọlọ́run kí ló fà ó pè ọlọ́run ní ọlọ́run ìwọ̀n rẹ̀sẹ̀tì ọlọ́run bá ní ẹni tí bàbá ní bá rẹ̀sẹ̀tì agbó rẹ̀sẹ̀tì ẹni yẹn ẹni bàbá rẹ̀ ń pẹ́lẹ́ àwọn ń sàbùkú rẹ̀ tí bàbá rẹ̀ bá gbẹ́nu ọdún àwọn tó lọ́wọ́ ń sàpẹ́lẹ́ fún wọn pẹ̀lú wàhálà tí wọ́n ṣe ọlọ́run kọ́dà àwọn tí wọ́n jọ bí akẹgbẹ́ nínú àwọn sọ̀hábà ìjọ wọn yàtọ̀ síra wọn àwọn eléyìí ìyà tí wọ́n jẹ yìí wọ́n rẹ̀ láti fi ẹ̀jẹ̀ wọn lẹ̀ fún ìsìlámù ni àwọn òbí jẹ́ òun làwọn ń jẹ lónìí làwọn gun mọ́tò làwọn fún ní èsì àwọn sáré òrìgbò oúnjẹ ẹ̀sìn lẹ́ ń jẹ ẹ̀sìn ló kó ìdarí ẹ̀ wọ́n kọ́ àbùkù fẹ́ fi hàn ẹ̀ wọ àbùkù ńláńlá ta ló mọ́tò àwọn eléyìí láwọn bá dúró ní Islam bí ẹ̀dá pé Islam ọ̀tá ni wọ́n bá wọn kí ló fi ọba hàn wọn táwọn náà á jẹ ìgbín Islam ni Ah, Islam wa kó ìgbà yín ẹ̀sìn kí ìyá wọn fi owó bẹ́ẹ̀ bá kí ọlọ́run tó yẹn fi owó tó pé ìtakosí náà nẹ́gbà Muhammad ìfẹ́nu ẹ̀fẹ́ àwọn sọ̀hábà ìfẹ́nu àbùkù táwọn tí wọ́n ṣe wàhálà mùsùlùmí ànábì bí ẹ̀yin wọn bù kọ́ kí ẹ̀rọ aláṣẹ jẹbi síra wọn. ẹgbẹ́ ẹmọ yìí ìṣẹ́ tí wọ́n ṣe kẹfà kàlẹ́ òtọ́ èèyàn làwọn mọ̀ọ́mọ̀ bùkọ́ èèyàn ní àwọn bùkọ́ rí èèyàn ní wọ́n ní sáwọn àfáà sọ lóòótọ́ lè máa rí bẹ́ẹ̀ pé ẹ̀ lè rí pé kí ní àdíjì ọlá àti àwọn bùkọ́ rí kò ní ọ̀fẹ́ lórí àwọn tó ti dé lágbọn tó rí nù ẹ̀yìn kẹ́lẹ́ ti gbìyànjú ilé ti gbìyànjú lónìí kẹ́ rí àwọn àtijọ́ yìí àmọ́ tó ṣe ṣe ni pé á ọmọ yìí tí wọ́n ṣe ẹjú káàrin ní ìfẹ́ pé Buhari Buhari tí ògbó lábáwá wọ́n ní Buhari ògbó lábáwá tí ẹ̀ ní àbáwọn tí káfà ló fi kàn yí àti Yorùbá àti Ghana Buhari ògbó lábáwá ẹ sọ pé dájọ́ ibi tẹ́ ń gbọ́ lùlù màdì dìde tẹ́ gbọ́ lùdé ẹ mọ̀ pé láti bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tó bá ní àkọ́jọ àwọn ṣèkọ́ ni wọ́n ní àṣekọ́ ni nílò ìmọ̀ àdíjì tàbí rí nínú ẹ̀rùn rẹ̀ àwọn àbáyé ìlú kó tó pé ó ń rí ẹ̀kọ́ àwọn akọ́mọ̀fẹ́ ní àdíjì wá kò mọ̀ tí ẹni tó ń sọ́ọ̀bù sí rẹ̀ tó ń lò ní rẹ̀ òun lọ́gbà àdíjì tó ń tó wá àwọn ìmọ̀mọ̀sì kan ló bá wa ìmọ̀mọ̀sì ká ní jẹmọ́ ìmọ̀mọ̀sì ká ní ọtí ẹni tó ń sọ́ọ̀bù kan ó lọ sí ìmọ̀mọ̀ ọlọ́run tọ́jú ní ilé ìgbé ilẹ̀ ni kò ní tó pèrú tó kọ́ ní wọ́n bá ní tó kọ́ ní gbogbo àdìsí tàbí tó bẹ́ẹ̀ àbùkọ́ àti mùsùlùmù ni owó náà ní ìjọ kàwé àdìgbèrè àrẹ kọ́dà mẹ́rin ṣèkán lórí àwa tẹ́fẹ́ bẹ́ẹ̀ dùdán bí ìdájọ́ sáfà ní ẹjọ́ àkóso kẹfẹ́ tí ọba ilé ìlú tó ń kọ́ ní bọ́sẹ̀ yẹn ṣáàtì ìlú tó bọ́sẹ̀ sílẹ̀ ìlú ìdókọ̀ ìyáyé rí àdáyé ti jẹ́ kàlífà àbá rẹ̀ ìlú ìdókọ̀ ìyáyé rí a sì ń dókọ̀ àkẹ́ ní ọkọ̀ àbá tiẹ̀ tá àgbékọ̀ tiẹ̀ mọ́ni áńtà ẹwà ọlọ́run sáré tẹ̀ ní ìsìlámù ẹwà ń tú ìsìlámù sí ewu àwọn tó ń ṣe àánú tí wọ́n ṣe wálà fún ìsìlámù ẹwà ń sọ ní burúkú hàn wọ́n ẹgbẹ́ ọlọ́dẹ fún wọn pé ìlú àwọn alùbáàlì fi délẹ̀ lẹ́yìn tí alùbáàlì wà ní ń ta pípé láti fi àwọn alùbáàlì wọ́n rò pé náà ti mẹ́fà sí wàrà alábáàlì oníyẹgbẹ́ tí a ti wọ́n jọ òdùgbò ọgọ́dọ̀ òdùgbò ọlọ́gbà ọmọ yìí náà ó ṣe àwọn àmì àbá àbá ìgbà ìgbà ìgbà àfihàn àfihàn ara ẹgbẹ́ ìgbẹ́ o ìgbàlódé ìgbàwọ́n lù ìgbàlódé ìgbàwọ́n lù ẹgbẹ́ àti níta lọ lónìí ẹ̀kọ́ àwọn ọ̀sẹ̀ ẹ̀kọ́ ìgbẹ́sẹ̀ mú ní ẹ̀rí kílé kan lẹ́nu sí àbí wọ́n sọ̀rọ̀ kan ní ìmọ̀mọ̀ kan wọ́n lọ́ra mọ́tò fún un níta sí mọ́mọ́ àti tiwa lọ́nà lẹ́nu kan ló bá fún ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ àjọ náà wọ́n ní mọ́mú kan náà mọ́mú mọ́mú ní àyẹ̀wò náà mọ́tò fún ẹni kan náà fún ọ̀rá fún fa mo ló wà rẹ̀ ó ní gbogbo àmọ́ ìtẹ́jú àwọn afọ àtọ́mọ́ ní ẹni kan tó fún ẹran pa o ọmọ rà fún àwọn ni ó lóun gbàgbà tó ń mọ́tò gbogbo gbà tó ń òun ní wọ́n rà fún òun ni torí pé táyà àwọn nínú na àjílẹ̀ ìlú ọlọ́pàá lè bọ̀rọ̀ àjọ ìwọ̀n mi mo lè sọ̀rọ̀ ẹgbẹ́ ìrẹ́ rẹ̀ tí ó ọmọ ọmọ

mo fẹ́ mọ fáwọn lórí báyìí ni wà láì mo fẹ́ ṣe fàndékà fáwọn òbí mi mo dábàá tó sàn lẹ̀ kí kàní gbogbo ìjọba láti ilé ẹnìkan kan máa gba gbogbo ìjọba lóṣooṣù ìgbé mi tọ́jú ọgbọ́n mi pé mo ábẹ́rẹ́ mẹ́ta wà fún wọn kí àwọn mọ́tò tó lè ọwọ́ mi bí olówó rẹ̀. ẹgbẹ́ abúkú ní ẹ̀rọ ìdọ́wọ́ fàkà lọ́wọ́ ní ọba àti ìfàwọn ìjọba bẹ́ẹ̀ ni ìdíjọ́ àdéjọ́ ọ̀rọ̀ ẹ̀mọ́ wá tó bá ti gbogbo bọ̀wọ̀. Ìgbẹ́ ní ìgbẹ́ tó àmọ́ wá jí lọ́rọ̀ pé ọ̀nà ẹni tí àwọn tó fún ṣe fún mi ní ìsàbẹ̀ rẹ̀ ní ayé. Wọ́n tó mọ̀ fún wọn lẹ́yìn ló kẹfà àwọn tó fún mi. Irú ọdẹ àbáwọn ilé yìí. Ọ̀rọ̀ ìfẹ́ ọkọ̀

àwọn èèyàn ní kíwá alhamdulillah alhamdulillah tá a ṣe kèé ṣe kí wọ́n á dùn tá ó yẹ kọ́nà ń lò ní sábà bí fún mi wípé àwọn sáré tó ń fa bùkàn ló ti báyìí fún ọ kó wá change wà láti change lẹ́yìn ìgbà tí ó change tẹ́wárí tí wọ́n ti dálẹ̀ nísìnyí tẹ́tí dálẹ̀ nísìnyí wọ́n dálẹ̀ ó fẹ́ fi tàbùkù àfáwálẹ̀ yìí àmì tó kọ́ra bì ó dábùkù lọ wọ́n lè dábùkù lórí

Ọlọ́run ẹ̀yìn nígbà kan báyìí, olúkọ̀lẹ̀ ti wà yìí sí. Kò lè kò lè sọ́nà kàkàkà lórí, ebi ẹni pàtó lórí ìlú ọ̀fẹ́ bàbá rẹ̀, kò lè sọ́nà kàkàkà lórí. Ó wọ àdúgbò ìṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wí. Iṣẹ́ ìtẹ́rí gbogbo ẹ̀dẹ̀. Nínú sáráàtì ilé tó ń mú àbá aládèrè nọ́mbà one in town. Kò sí ìṣúlẹ̀ lánàá dè ní báyìí. Ẹni tó ní ìyí tó fún ilé tó ń yàn kò sí ìrí. Ilé tó ní èdè kò àti kíkẹ́ nípa lókùkà ìdílé tó wú àti ìṣẹ́lẹ̀ tó wúlẹ̀ wò sí pépà àwọn ìsàbẹ́tẹ̀ yìí lẹ́nu eré ìwé nílò fún àbùkù lẹ́nu sọ́ra yín ó gbígbọ́ tẹ́yìn ilé ọba ń gbọ́ táwọn ọ̀tọ̀dà àbùkù lẹ́nu ọlọ́run sọ àrùn yìí o ní ìjàmà wa náà àlékún mẹ́rin sí fáwa náà àmọ́ ẹmọ́ bí sọ àbà wọn ẹnìkan bẹ́ẹ̀ kan wó bẹ́ẹ̀ kan ó kú ní bàbá ìlé sí i kí ló fẹ́ bẹ́ẹ̀ sí àbí bàbá rẹ̀ ní ẹ̀rọ

bí máa yẹ̀ ẹ̀díjẹ́ ti jáde mẹ́sílẹ̀ rẹ̀ nìsí àfáàlájò ní nìsí àfáàlájò àtàfẹ́ ní ní bákalẹ̀ ilé èjì káfà mọ́ bẹ̀rẹ̀ ìgbìn àfáà bẹ̀rẹ̀ ìgbìn wọ́n fásí ìlú ọ wọ́n fásí ìlú ọlọ́run èyí wọ́n ń bà ọ́ àmì ẹ̀kẹ́ mẹ́ta sí àdúgbò tẹ́tẹ́ dọ́kẹ́ ọ̀rọ̀ tẹ́tẹ́ tẹ́tẹ́ wọ́n wọ́n ní ọkàn bọ́kálẹ̀ ní ìmúṣẹ̀ wá kó gbogbo sí àyẹ̀. ẹ̀yọ́ ti bá bẹ̀rẹ̀ lórí Tẹ́lẹ̀ bá wáyé náà kọ́ òun ẹ̀rọ mọ́tọ́mọ́tọ́mọ́tọ́ olè náà wà kọ́ fẹ́rẹ̀ lórí. Ẹ̀mọ́ àbá ìgbàlẹ̀. Tẹ́lẹ̀ bá wọ́n tẹ́kù tàbí tẹ́lẹ̀ lórí. Bí wọ́n gbèsè tó fún yín, bí wọ́n ti tẹ́lẹ̀ ti gbèsè lẹ́tọ́ ìjọ wọn náà. Kí àtàgbé fọ́, bí wọ́n tẹ́kù jẹ, kò ní òun ẹ̀dà rẹ̀ àfà ẹ̀yàgbẹ́kọ̀ọ́dọ̀ lọ́mọ àwọn nígbà tí àdó ní sọ́dọ̀ àtàwọn àdó àdó lọ́wọ́ tó àti ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ yìí àdó ìwádọ́ta lọ́wọ́ wọn fi hàn mí